والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله الله من آية وفي أوان oríṣi mẹ́jọ èèyàn lélẹ̀ tí ọjọ́ ìgbé àwọn ẹni tó àwọn oríṣiríṣi ọ̀nà mẹ́jọ yìí kò tó fẹ́nìkan láti tó wá ọ̀nà ẹlẹ́ẹ̀kẹsàn wá yàtọ̀ sí mẹ́jọ yìí báyìí àwọn oríṣi ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ yìí àwọn náà ní alfukọrọ àwọn aláìní alimasakin àwọn atálíkà. والعاملين عليها àtàwọn tó yẹ pé iṣẹ́ tí wọn táwọn ṣe wọn náà ní mímọ̀ gba zakati jọ lọ́dọ̀ àwọn olówó kó wá fún ìjọba tí ó pín fáwọn èèyàn bákan náà al-mu'allafatu qulubuhum àwọn ẹni tó ṣe é pé wọn ò tí ì di mùsùlùmí tá ń bẹ ní kèfèrí ṣùgbọ́n tí ọkàn wọn ti fà mẹ́sìn Islam lọ́nà tó ṣe pé tá a bá fi lè fún wọn nínú zakati yẹn ntòkùtì ọ̀sẹ̀lẹ̀ ni wọ́n ti mùsùlùmí. bákan náà ọlọ́run tún ní ẹ lè lówó zakat fìrìkọ́ọ̀ láti bọ́ àwọn ẹrú kúrò ní oko ẹrú kẹ bọ́kùn ẹrú kúrò lọ́rùn wọn. bákan náà mún àwọn ẹni ọ̀tẹ̀ gbèsè Islam ní ẹ̀fún wọn nínú zakat wọ́n lè bá àmú nínú ẹ̀ ohun tí wọ́n fi san gbèsè wọn. wọ́fí sabilillah lè jẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀keje ẹ̀ná nínú zakat tí ojú ọ̀nà àti máa jagun tí ojú ọ̀nà ọlọ́run ọba wa. bákan náà ẹlẹ́ẹ̀kẹjọ ibùdó sabil arìnrìn-àjò tó ṣe é pé nǹkan tó lè máa mú rìnrìn-àjò ó ti dá ma lọ́wọ́ àwọn eléyìí náà ní ọ̀nà mẹ́jọ eléyìí tó lọ́wọ́ bá ṣe lófin bí ká máa yọ zakati wa gbà ní ìgbà tí wọ́n bá ń ṣe àlàyé fún wa ipe ká yọ zakati àti pé zakati orígun kan ní nínú orígun Islam márùn-ún eléyìí tó lọ́wọ́ fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ti jẹ́ ọ̀ràn yẹn lórí àwọn ẹni tó lọ́wọ́ bá ilé dá wa tó bá fún lówó téèyàn ní téèyàn fi yọ zakati tí ó sì ṣe dọ́gbọ́n sí gan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ máa ń lérò ipa àwọn ẹni tí ń sọ fáwọn pé káwọn yọ zakat níṣẹ́ làwọn fẹ́ gbà fúnra wọn wọ́n fẹ́ kọ́ jẹ́ tàwọn táwọn máa jẹ mánú ni kẹ́là kò rí bẹ́ẹ̀ àyàfi tí ẹni tó ní kí a yọ zakat tó bá jẹ́ ọ̀kan nínú àwọn oríṣi ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ eléyìí tó lọ́wọ́ bá ní ká ná zakat ìlò lè láǹfààní àti gbà nínú ẹ̀. ìsìláàmù yàtọ̀ sí gbogbo nǹkan mí tẹ́ni táwọn èèyàn ń ṣe láyé nítorí pé gbogbo nǹkan mí táwọn èèyàn ń ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àfọpọlọ gbé kalẹ̀ lásán ni nítorí èèyàn rò tó sì fẹ́ ẹni ọ̀pọ̀lọpọ̀ lànà àtẹ̀sí tẹ́ni táwọn èèyàn ń ṣe hàn yàtọ̀ sí alìsíláàmù alìsíláàmù ẹ̀sìn ọlọ́run ọba wa ni ẹ̀sìn ẹyọ kan ṣoṣo eléyìí tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ṣe lẹ́sìn wọ́n tó lórí tẹlẹ́mù wa pé ká máa ṣe kò tí ẹ̀ má lórí èèyàn lásán kó tó kárí àwọn àlejànú ẹ̀sìn yìí òun náà ní jẹ́ àlìsílám òun náà lẹ̀sìn tó ṣe pé téèyàn bá ṣe tó fi kúrò nílé ayé àwọn ọjọ́ màlìjẹ́mìlá ẹni tó bá kùnà láti ṣe Islam tọkọ tọpátì irun wọn náà lọ́lọ́run ọba dá iná fún kọ́lọ́ ẹlẹ́dàá kọ́ mẹ́ta wa lọ́ máa ná lásìkò tọ́lọ́run bá ń pa wá láti káyọ̀ zakat ọkọjá tó lè máa yín mú tó lè máa sọ pé mi ò ní yọ nítorí pé kò sí ìkàtà tó mú wá sílé ayé nígbà tó ń bọ̀ nígbà tó ń bá tún lọ náà kò sí tó mú lọ àti ọlọ́run ọba ní zakat zakat tó bá yẹ kéèyàn bá lówó ni tówó rẹ ti pọ̀ sí tó ń téèyàn ní téèyàn fi yọ zakat ìdá kan péré nínú ogójì gbogbo tó ní lọ́lọ́wọ́n bá ní kọ́ yọ nínú owó ẹ̀ bó ló ti wá pọ̀ ọba tó fún ọ lówó dédé ó fi dé ìpele oríṣi ogójì ó tó fi dé ìpele ogójì wọn á ní ìpele ẹyọ kan péré ní kọ́ yọ nínú ogójì yẹn ọtẹ mọ́kàndínlógójì kù fún ọ kí ló wá lé inú rẹ̀ bó làwọn ti wá fẹ́ ba tiẹ̀ jẹ́ láyé tó tún ba tiẹ̀ jẹ́ dálókè yá mi ayọ̀ zakat dáadáa ní nàmbà tó láti ní kìí ṣe nàmbà fẹ́ sábà wá yọ zakati yìí báyìí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ti sọ àwọn oríṣi ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ tá a máa yọ zakati wa fún ǹjẹ́ dandan bí yẹn bá yọ zakati zakati gbọ́dọ̀ kárí àwọn oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ àbí tá a bá ti fún ka nínú mẹ́jẹ̀ẹ̀jọ láì fún àwọn yòókù ó ti tó àbí òtò àwọn olùmẹ̀sìn Islam tó ṣe pé nínú wọn láti rí apá kan nínú àwọn sàhábà gẹ́gẹ́ Umar ibn al-Khattab radiyallahu anhu àti Abdullah ibn Abbas radiyallahu anhuma bẹ́ẹ̀ náà ni alimami Abu Hanifa àti imaamu wa Malik àti imaamu Ahmed nínú riwaayà kan lọ́dọ̀ rẹ̀ wọ́n sọ yìí pé kìí sí ọ̀ràn yẹn ẹni pé tá a bá yọ zakat ká pín kárí gbogbo oríṣi ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ yẹn ó ti tó kọjá pé oríṣi kan nínú oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ la fún ní zakat oríṣi kan nínú mẹ́jẹ̀ẹ̀jọ bá ti gbà á àti ṣe ń tọ́lọ̀ wọn bá fi pa wá láṣẹ. bí kápẹ́ aláìní lásán la fún kò dórí tálákà bí kápẹ́ àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ àti kó zakat jọ ìlà fún ní zakat wa kò dórí ẹlòmíì bí kápẹ́ àwọn ẹni tí ọkàn wọn ti nàró sí ẹ̀sìn islam kó àwọn fẹ́ gbà ńlá fún kò tó rí ẹlòmíì àbí kó tiẹ̀ jẹ́ pé zakati wa yẹn aná láti fi bọ́ àwọn èèyàn lóko ẹrú ni bákan náà a bá lò ó láti fi fún àwọn ẹni tó jẹ gbèsè a bá tiẹ̀ ná tí ojú ọ̀nà tí wọ́n fi ra nǹkan ogun fún ìjọba ẹ̀sìn islam a bá tiẹ̀ ná fáwọn ẹni tí wọ́n rìnrìn àjò sí nǹkan àmúrìnrìn àjò sámá lọ́wọ́ gbogbo ẹnìkan tó ọba ti fún nínú àwọn oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ àwọn olùmọ̀ yìí tó ṣe pé àwọn ni wọ́n pọ̀ yìí alimami abu hanifa malik ahmed ibn hanbal nínú riwaya kan lọ́dọ̀ rẹ̀ wọ́n ní tí a bá ti fún oríṣi kan ti tó nítorí àdìsí alábi muhammad sallallahu alayhi wa sallam iléyìí ti ṣe àdìsí mu'ad ibn jabal radiyallahu anhu ní ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tọ́ra lọ sílẹ̀ yemen kọ́ máa lọ ṣàṣojú òun bẹ̀ kọ́ máa jó lórí olùdarí wọn lọ nínú ọ̀rọ̀ tó bá sọ ó ní tí wọ́n bá ti gbà ìpè ọlọ́run ọba ẹlẹ́dàá nìkan la gbọ́dọ̀ máa sìn lódodo wá sọ fún wa pé ọlọ́run ọba ti wá ti sọ̀rọ̀ wá tá a máa sílẹ̀ lójúmọ́ lọ́rùn àyàn lórí wọn tá tún gbà sí ọlẹ́nu fi yé wọn kọ́lọ́run ọba tún ti yíyọ zakat lọ́rùn àyàn lórí wọn zakat yìí o tó kò xẹ́bo ọ̀hún ni ya ìhẹ́mi. فترد على فقرائهم ọ̀dọ̀ àwọn olówó wọn láti máa gbà á á máa pín fún àwọn aláìní inú wa àwọn aláìní inú wa ànábì dárúkọ oríṣi kan nínú oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ eléyìí túmọ̀ sí pé tá a bá ti fún oríṣi kan nínú oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ ó ti tó àìfún oríṣi méje tọ́tẹ́kù àtẹlọ eléyìí jẹ́ ẹ̀rí àwọn olùmọ̀ọ́yì alimami shafi'i rahimahullah lọ́dọ̀ tiwọn wọ́n ní rárá o téèyàn bá yọ zakat ọ̀ràn àyàn ló jẹ́ tí kíkọ́ yọ zakat kárí oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ gbogbo oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ gbọ́dọ̀ gbà nínú ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ èèyàn sì tẹ̀ láti ẹ̀tọ́ lọ́wọ́ bá fi pa torí àyà eléyìí tó wáyé ọláyà yìí hàn ó fi hàn pé innama sadaqatu lil fuqara'i wal nígbà tó lọ́wọ́ bá ti sọ bẹ́ẹ̀ tó pè ní oríṣi ọ̀nà mẹ́jọ tí ńlá máa ná zakatu fún lọ́dọ̀ táwọn tá a bá ti pín kárí oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ yùn àti ìyọ zakatu tọ́lọ̀ ní kayọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ eléyìí tó pọ̀ sí ta wí sáájú òun lè yí tó lóòrìn jù òun lè yí tó lágbára jù tá a bá ti fọ́n oríṣi kan nínú àwọn oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ yẹn àdàlù pa ìńtà àti ó ṣe déédéé àtẹ́lọ̀ ṣùgbọ́n abu dawud àti abu ubayd àwọn sọ̀rọ̀ kan eléyìí tó sọ yìí pé ó ní wọn ní tó bá yẹ pé ìjọba ìjọba gba zakati jọ lọ́dọ̀ àwọn yẹn níbi tí wọn ti ń lò fún ọ lọ tó ń bá gba zakati yẹn jọ ọ rí kóun kárí oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ àmọ́ tó bá jẹ́ pé àwọn olówó yọ zakati fúnra wọn àwọn náà lọ fún táwọn bá fún oríṣi kan nínú oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ kò burúkọ bàjẹ́ láṣọ tó bá ti pé ìjọba lọ́ba gbàgbà káàtì jọ tí ó wàá pín fáwọn èèyàn tó lẹ́tọ̀ọ́ sí tó ń bá ti fún oríṣi òun gbọ́dọ̀ fún àwọn oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ yẹn lóòótọ́ ṣùgbọ́n olówó tí ọba ti fún oríṣi kan kò sì tó burú mbẹ ẹ jẹ́ ká wò lọ́kọ̀ọ̀kan àwọn ẹni tó náà wọn bá ní kí wọ́n fún zakati báwo ni wọ́n rí ṣé ìwọ náà ń bẹ nu wọn àbí òsè nù wọn tóbi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹlòmíì lè bá ara rẹ̀ láyè kan tí wọ́n ti ń pín zakat yọ ọmọ wa rò tó yẹ kémi náà gbà àbí ọ̀yẹ́ kémi náà gbà tó mọ bọ́ sínú wọn àbí nbọ́ sínú wọn eléyìí ó máa ń sábà ṣẹlẹ̀ sáwọn yìí kẹ́bi ẹni tó bá wà níbi tí wọ́n ti ń pín wo àwọn ẹni tọ́lọ̀ wọn bá fún lówó tó wọ wọ́n dàbí ìgbà tí ń tẹ́ dànù bí kan sọ pé Dangote oníkan máa pín zakat wọn náà wà ń bẹ láyé ibi tá a ti ń pin yẹn ìwọ náà kò sì táwọ náà ó yó ebi ọ̀pọ̀ ǹjẹ́ ìgbà sẹ́ni dandan wọ́n pin zakati fáwọn èèyàn tó wà ń bẹ̀ tí ìwọ náà gbà ń bẹ̀ àbí òní gbà ń bẹ̀ tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa ó yẹ kéèyàn mọ̀ nípa tí sẹ̀rí àmúwa nítorí kéèyàn má bàa lùgbọ́ ọlọ́ kéèyàn ó lè bàa máa sin tọ́tọ́ kó lè bá dínà sí gbogbo ntí kò dáa kí èèyàn má bàa gbantí ọ̀lẹ́tọ̀ sí kó má bàa jẹ ntí èèyàn lọ pọ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm oríṣi kìíní àti oríṣi kejì nínú àwọn ẹni tọ́lọ́ wọn bá nípa fún zakat àwọn nìkan náà láti yẹ̀wò lónìí àwọn náà ni alfuqara àti àwọn masakin alfuqara ọjọ́ púpọ̀ alfaqir almasakin ọjọ́ púpọ̀ almiskin ẹnu àwọn olùmọ́kò lórí pé àti fakir àti mẹsìkìn aláìní làwọn méjèèjì àwọn làwọn ẹni tó ṣe é pé wọn ò ní tó wọn ò ní tó àwọn náà ń pè ní aláìní àti tálákà ẹnu wọn kò lórí pé wọn ò ní tó tẹmẹtì dárúkọ fakir níbi kan bóyá nínú alukur'ani àbí nínú nínú sẹríya wọn bá dárúkọ fàkìr ajẹ́pẹ́ ìtumọ̀ rẹ̀ ní fàkìr àti mẹsìn wọn bá dárúkọ mẹsìn ìtumọ̀ rẹ̀ ní mẹsìn àti fàkìr àmọ́ tó bá dárúkọ méjèèjì papọ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá nù ayà yìí ìtumọ̀ àwọn yàtọ̀ síra wọn tó bá ẹ̀kọ́ kan ni wọ́n dárúkọ ìtumọ̀ rẹ̀ ní túmọ̀ èkejì aláìní àmọ́ tó bá dárúkọ wọn papọ̀ ìtumọ̀ àwọn yàtọ̀ àìníyàn yọ yàtọ̀ síra wọn gbàdọ́lọ̀ tó wá sọ pé innama as-sadaqatu lil-fuqara'i wal-masakin tí ọlọ́run ọba wa tó ti dárúkọ àwọn méjèèjì papọ̀ ńbẹ ìtumọ̀ àwọn yàtọ̀ tani fakir tani miskin tani ẹni tí àìní rẹ̀ tó gbogbo tó peléke jù àwọn olùmọ̀ arí nínú wa wọ́n pín sọ́nà méjì ari nínú ẹni tó sọ pé alifakir ó lẹni tí ó sì tiẹ̀ tó peléke jù báyìí ni àwọn ìmáàmù Shafi'i àti ìmáàmù Ahmad sọ a sì rí àwọn tó ṣẹ́kù ìmáàmù Abu Hanifa àti ìmáàmù Malik àwọn sọ pé miskin ó lẹni tí ó sì rẹ̀ tó lágbára jù ó lẹni tí ó sì rẹ̀ tó lágbára jù ọ̀dà bó láti ti wá dá wọn mọ̀ ìyapa tó ń bẹ láàrin wọn àti ìmáàmù Shafi'i àti ìmáàmù Ahmad àwọn sọ yìí pé ẹni tí à ń pè ní alfaqir onílẹ̀ ẹni tí ò lówó rárá tó sì jẹ́ pé kò ní sẹ́kẹ̀kẹ́ lọ́wọ́ rárá ṣùgbọ́n ẹni tó ṣe yìí pé ó lówó àmọ́ owó yẹn ò lè tó ó ní sẹ́ àmọ́ yẹn ò lè bọ́ eléyìí á pè ní mẹ́sìkì ṣùgbọ́n faqir kò lówó kò ní sẹ́ yàtọ̀ sí mẹ́sìkì yẹn. olówó kòtó oníṣẹ́ kòtó láti bọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù wa Malik àwọn sọ pé àti ìmáàmù Abu Hanifa wọ́n sọ pé ẹni tí wọ́n pè ní miskin onílẹ̀ ẹni tó ti kó wọn ní kankan rárá gẹ́gẹ́ bí fakir lọ́dọ̀ àwọn ẹni tó síwájú kò ní kankan rárá irú rẹ̀ ó sì tọ́ sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn fún àrùn lọ́wọ́ alimami abu hanifa àwọn sọ yìí pé alifakir ọ̀nlẹ́ni tó ní ìwọ̀n owó díẹ̀ àmọ́ tí ò lè tó kò ní tó téèyàn máa ní téèyàn máa fi yọ zakat tó bá jẹ́ pé ọba lówó téèyàn máa ní téèyàn máa fi yọ zakat bí lónìí ẹgbẹ́ one million one hundred and eighty naira ẹni tó bá nírú rẹ̀ wọn ò ní pè ní fakir mọ́ ìmáàmù Malik àwọn sọ pé rárá ẹni tó ní nǹkan díẹ̀ àmọ́ tí ò lè tó láti fi jẹun fọ́dún kan òun làwọn tó ní fàkìrì lọ́dọ̀ tàwọn eléyìí túmọ̀ sí pé wọn náà ti mara rẹ lẹ́lẹ́yìn bọ́yọ̀ ní nǹkan kan rárá àbọ̀ ní nǹkan kan ṣùgbọ́n tó ní ò lè tó ọ adẹ́kọ̀ọ́ ti wọnú ẹni tí ó lè gba zakati mi ní rárá èyí sì tún níṣẹ́ rárá àbí mo ní mo sì níṣẹ́ ṣùgbọ́n àti tí mo ní àtisẹ́ tí mo ní kò lè bọ́ mi kò lè bọ́ mi kọ́dún kan gbáko téèyàn bá ti jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé èèyàn lẹ́tọ̀ọ́ láti gbà nínú zakati nìyẹn láti dì mà téèyàn bá jẹ́ olówó ńkọ́ kọ̀tọ́kọ́jẹ́ pé wọ́n fúnrò rẹ̀ nínú zakati irú olówó wò gan ni wọ́n gbọ́dọ̀ fún nínú zakati tọ́. So, àkọ́kọ́ ẹnu àwọn olùmọ́kọ́kọ́ kò lórí kí gbogbo ẹni tó bá ti lówó wọn àgbọ́dọ̀ fún nínú zakat nítorí àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam tónílá hadda fiha li ghani Abu Dawud ló gbà wá bi sanadin sahih kò sí ìpín kankan nínú zakat fún lówó olówó ọ̀lẹ́sọ̀ láti gbà kankan nínú zakat nínú riwaya anamini la tahillu sadaqatan lighani wọ́n ní zakat ọ̀tọ́ sí olówó zakat ọ̀tọ́ sí olówó kan Abu Dawud ọ̀nà ló tún gbà wá gba ọ̀nà tó nà gúnrégé táwa lólówó náà tó ṣe ikú ọlẹ́tọ̀ tó ṣe ikú kọ̀lẹ́tọ̀ láti gbà nínú zakat torí ń bẹ nínú àwọn tó lówó ẹni tó lówó gidi ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe pé kò lówó lọ títí tó kò yó ṣùgbọ́n ibi ọ̀pá wọn ò wá ní kà fún aláìní tá a ní nínú wa lòun náà lè gbà nínú zakat tó ti kó ni wọn fi lọ́dọ̀ ìmáàmù Malik àti ìmáàmù Shafi'i àti ẹgbàá wa kẹtọ́ alọ́sọ̀dọ̀ Ahmad ibn Hanbal àwọn sọ pé níta máa wò lára olówó tá a lẹ́sọ̀ọ́ láti gbà nínú zakat àbí ọ̀lẹ́tọ̀ láti gbà nínú rẹ̀ òun náà ní pé tó ní tó àbí òní tó tó ní tó àbí òní tó téèyàn máa ní nǹkan tó ṣe kó lè lò ó lè ná fún jíjẹ àti mímu fún ọdún kan gbáko lórí ara rẹ̀ àti fún àwọn ẹni tí ń bọ́ bí ìyàwó bí ọmọ àtàwọn ẹni tí ń gbọ́dọ̀ rẹ̀ ẹni tó bá ti ní nǹkan báwọn kò lówó lápò rẹ̀ ẹ lóúnjẹ tó jẹ fọ́dún kan ẹ̀yin fúnra ara yín àti tẹ́ fi gbọ́ ọmọ tẹ́ fi gbọ́ yàwó tẹ́ fi gbọ́ ẹni tí ń gbé lọ́dọ̀ yín olówó ní nínú òfin ṣẹ̀ríyà ẹ lẹ́tọ̀ọ́ láti gbà nínú zakat ẹ lẹ́tọ̀ọ́ láti gbà nínú zakat níta ẹ jẹ fọdún kan yẹn ó lè jẹ́ pé ẹ ti rà á lé ó sì lè jẹ́ pé rà á lé ṣùgbọ́n tẹ́ fi rà kọ̀ wọ́n yín sọ eléyìí kọ̀ lẹ́tọ̀ọ́ láti gbà nínú zakat àmọ́ tó bá jẹ́ pé níta ẹni kò tó láti fi bọ́ yín fọ́dún kan àtẹ̀yìn àtàwọn ọmọ yín bó tilẹ̀ jẹ́ pé ẹ ní ẹni téèyàn ní téèyàn máa fi yọ zakat ẹ̀yin náà ní one million two million nǹkan kan ẹni ṣùgbọ́n ẹ̀ kọ̀ọ̀kan kankan owó yín ọ̀kan kankan nínú jíjẹ mímu ti yín àtàwọn ọmọ tọ́ba rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ kẹ́yìn náà gbà nínú zakat tó ajẹ́ pé àpèjúwe yín ó ti di àpèjúwe tẹni tó ṣe kó náà yọ zakat ó sì tún lẹ́tọ̀ọ́ sí kọ́gbà nínú zakat ó ti di àpèjúwe ẹni tó ṣe pé yọ yọ òun náà tún lẹ́tọ̀ọ́ kọ́gbà nínú rẹ̀ eléyìí jẹ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ wípé nǹkan tá a máa wò òun náà ni pé tẹ́ntẹ́ ní ọ̀ka ń tẹ́lẹ̀ jẹ fọ́dún kan tẹ́sí fi bọ́ ọmọ bọ́yàwó àbí ọ̀ka tọ́ba ká ẹ sì ti ní owó téèyàn máa ní téèyàn máa fi yọ zakat ẹ ní ẹ lẹsọ sí pé ìgbàanù zakat owó yóò tó bẹ́ẹ̀ lóòótọ́ ó ju téèyàn máa ní téèyàn máa fi yọ zakat lọ ṣùgbọ́n kò lè bọ́yìn kò lè bọ́yìn yípo ọdún àtìyàwó àtọmọ àti gbogbo ẹ̀ kò lè bọ́yìn tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yàn yọ zakat ẹ lẹsọ sí pé ìgbàanù zakat imaamu abu hanifa rahimahullah wọn ní olówó tí ọ̀ lẹ́sọ̀ tó gbà nínú zakat. onáà ní gbogbo ẹni tó bá ti ní nìsọ́ọ̀bù ó ní òdiwọ̀n tá a sọ pé èèyàn ní téèyàn fi yọ zakat ó tó bọ̀ kò tó bọ̀ kọ̀ọ̀kan wá téèyàn bá ti ní owó yìí onítọ̀ wọn lẹ́tọ̀ọ́ sí kọ́gbà nínú zakat ìyẹn ni pé tó ti jẹ́ pípọ́ ní mílíọ̀n kan àti ọgọ́rùn-ún méjì ẹgbẹ̀rún náírà ọba pé awọ kájú ló fún yọ yọ zakat òun ò gbọ́dọ̀ gba zakat báyìí ni abu hanifa nítorí hadithi ni wọ́n ti sọ torí hadithi dáná mi inna Allaha qad farada alayhim sadaqatan tu'khadhu min aghniyaihim wa turaddu ala fuqara'ihim ọlọ́wọ́n bá ti ṣe zakatu lọ́nà yẹn lórí wọn wọ́n máa gbà lọ́dọ̀ olówó nu wọn wọ́n sì máa pín fáwọn aláìní ìgbà tó ń ti wà nípa ẹni tó lówó tá a gba lọ́dọ̀ rẹ̀ Abu Hanifa ní kọ̀lẹ́tọ̀ láti gbà nínú zakatu kódà kó ṣe pé owó tó ní kò tó láti gbóhùn àtàwọn ẹni tóhùn náà ń bọ́ títí ọdún kan ètò ọ̀dọ́gba jùlọ ọ̀ràn àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ fẹ̀yìn ọba àjẹkó lówó tó ń náyọ zakat tó bá ti fi owó yín yẹn ọ̀ká àti bọ́yìn àti àwọn ọmọ àti ìyàwó àtàwọn tó wà lọ́dọ̀ yín títí ọdún kan kò sí nǹkan tó burú lẹ́yìn náà gba nínú zakat tó ti gbẹ́yìn náà yọ zakat ṣùgbọ́n ká bẹ̀rù ọlọ́run ẹni tó bá yẹ pé nítorí tó kò ń dára rẹ̀ mọ́ kọ́tọ́kọ́gbà nínú kàkà àmọ́ nígbà míì wọ́n lè fowó ránṣẹ́ sí ọ wọ́n kó owó yẹn ní zakat lọ́yà nítorí àmójútó tó ń ṣe lórí nǹkan kan tó ní í ṣe pẹ̀lẹ́sìn ọlọ́ọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ó máa ń ṣètọ́jú mọ́ṣáláṣí ó máa ń gbà ó máa ń jẹ́ kí gbogbo nǹkan wà ní ipò tó yẹ tó náà sì lówó ó ṣe ti kọjá imam ó ṣe ti kọjá ibi tí máa ń pèpè fún sọláàtì táwọn èèyàn wa máa fi zakati ránṣẹ́ sí lórúkọ pé zakati àwọn ràn án lọ́wọ́ wọ́n ti dára rẹ̀ mà ọmọ kò ní bùkátà sí nítorí wọn bá fọ́n tó ọ ìwọ gan olówó ni ọ ọ gbọ́dọ̀ gbá kọjá fúnra rẹ̀ ọ nítorí ọkàn lè ṣe ni pé ńgbà tó ti gbà yẹn wọ́n wá fún àwọn ẹni tí ò ní lórúkọ ẹni tí òfin ránṣẹ́ sí ọ nítorí pé tá a bá ti tẹ̀sí gbá nígbà tó lọ́wọ́ bò ṣe wá láláì ní ajẹ́pọ̀ àti sàkóbá tá a gbádá jẹ́ ajẹ́pọ̀ àti sàkóbá polówó yẹn eléyìí ajẹ́pọ̀ kò tí ì yọ owó tó fà wà kò tí ì yọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ wa lónìí kò tí ọ̀ma àwọn máa sọ pé ẹni tí kìíní kan tọ́ sí ní pé ní haramu wọ́n fowó ránṣẹ́ sọ fún òun tó wá fẹ́ lómi àbí rúkínù ọ̀pọ̀lọpọ̀ nu wọn wọ́n rò pé rí lẹ́sìn kí láǹfààní owó tó jẹ lómi tó ń pọ́n tìlà tó padà sí ìyá rẹ̀ jẹ tó bá di lọ́la gbé ndàlùfìyà kí láǹfààní owó tó gbà lónìí tí wọ́n lẹ́sọ̀ọ̀sẹ̀ tọ́lọ́wọ́n bó fi léèrè nípa rẹ̀ tó bá di lọ́la gbé ndàlùfìyà tẹ̀wé kí àgbàdo tó ń tì ìbọ́lọ̀ wọn bá fọ ní tí wọn náà ná kótó di fún owó yẹn wọ́n fi sí ọ. ìjọba kó o ṣe ni pé kó o mú owó yẹn kọ́ dá padà fún wa àbí àìṣe kó o sì fi sọwọ́ sáwọn ẹni tí ò ní òfin fún wa. eléyìí ni nǹkan tó yẹ kó o ṣe o. ǹjẹ́ tó bá jẹ́ aláìní àwọn tálákà náà ń sọ̀rọ̀ àwọn yìí wọ́n á nílò sọ wọ́n á ní agbára láti ṣiṣẹ́ láti ṣiṣẹ́ táwọn náà fi máa tuwó jọ fúnra wọn ǹjẹ́ tọ́tọ́ ká tún fáwọn náà nínú zakat tó àwọn olùmọ̀sọ yìí pé ẹnikẹ́ni tó bá lágbára tó sì já láàyè màtó lágbára láti ṣiṣẹ́ tóun náà ń tuwó jọ fúnra ara rẹ̀ látara tẹ́tí ń fẹ́ yìí wọn náà ní rẹ̀ rí owó eléyìí tó ti pé yóò fi máa bọ́ra rẹ̀ yóò fi máa ṣètọ́jú ara rẹ̀ yóò fi ní táwọn náà kọtọkọ gba zakati lọ́dọ̀ ẹnìkan tẹnudikpa la yìí eléyìí ni ọ̀rọ̀ tí apá kan nínú àwọn olùmọsọ nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ nínú hadithi wọn ni wala hadda fiha li ghaniyyin wala li qawiyyin mọkítẹsẹsẹ kò sí ẹ̀tọ́ kan kò sí ìpín kan nínú zakati fún olówó àlèpín nù ẹ bákan náà ẹni tó lágbára tó lè ṣiṣẹ́ òun náà nípìn nínú zakat aláìní ni o àmọ́ lágbára ó lè ṣiṣẹ́ kò nípìn nínú zakat adékòó tó máa ń pín zakat táwọn èèyàn bá dúró tó wọn tò ẹni tó yẹ ká rí bẹ́ẹ̀ náà làwọn ẹni tó ṣe é gbé wọn à ní wọn àti lágbára wọn à ní wọn àti lágbára tó wọn fi lè ṣiṣẹ́ láti ní eléyìí ni jẹ́ ìmáàmù Shafi'i àti àwọn Hanabila sọ wọn ní jẹ́ ìyẹn bá lágbára aláìní ni wọn lágbára láti ṣiṣẹ́ kò lẹ́tọ̀ọ́ láti gbanú zakat torí pé islam kò rí wá lórí kálíbà jẹni tí wọn máa tẹ́wọ́ sáwọn èèyàn islam ọfẹ kéèyàn máa retí pé kẹ́nìkan ó fún yàn kéèyàn tó rí ẹ káwọn sọ pé ọlọ́run kó fún yín káwọn náà lè rí gbà ń bẹ lẹ́yìn bá ti rí àwa náà rí mú ń bẹ kí aláì bá fún sáàmù sáàmù fìṣí ní náàmù àà islam ọ̀pá wà bá islam kọ́ wa pé kí ti fẹ́ ترى النبي صلى الله عليه وآله وسلم لسن ما أكل أحد طعاما قط خيرا له من أن يأكل من عمل يده فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده إن يجب جكاري تلولي بيون جاتو سيفي أبنية لكي سيرفنية نتولي قال نبي داود عليه السلام إنه أبنية لتنجة إسلام وقوة كما تروه إسلام وقوة كما تقبيه ẹrẹ lómi yóò múra dáadáa yọ wọ ẹ̀wù tó dáa yóò tún dé fìlà gbọ̀bí rẹ̀ yọ máa fi nǹkan ta yín ètò túmọ̀ sí pé ló ń jẹjẹ ó tún rẹran jẹ pẹ̀lú ẹ yọ wá lọ síbi pé àwọn ọmọ bọ́yọ̀ lè rówó ni owó wo ló kó pamọ́ tó fẹ́ rí àbí kígbe olè lọ lórí rọ ọmú okó dùn ro làgbẹ̀dẹ tiẹ̀ ń kí ló dé tọ́kàn tiẹ̀ kú ọ̀pọ̀ àìmáyérú wọn bọ́n bá sì lówó kò lè ti sànú anybody wọn a máa gbégbá bára fáin bára lórí sírísì Islam ọ̀pọ̀ wa bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé à ń gbégbá bára àbá àti ẹ̀ sì rí gbá rẹ̀ rà ẹnu lásán là ń fi ṣe Islam ọ̀farama ẹni tó lágbára láti ṣiṣẹ́ rówó Islam ní tọ́ da àti ní kọ́ ọmọ gbàgbà káàkiri wọn náà lọ ṣiṣẹ́ tiẹ̀. kí wọn náà wá sí ẹ̀kọ́ náà bọ fàlùbáríkà ti ní sí islam kọ wa nítorí pé ẹgbẹ̀rún àpò àti ẹgbẹ̀rún náírà tó ṣe pé ẹgbẹ̀rún àpò ọtí ẹ̀yàn lọ́wọ́ láì ṣiṣẹ́ ọkàn bùn ni àti ẹgbẹ̀rún náírà tẹ́sí ogún èèyàn fi rí wọn máa sábà mọ náírà àpò lọ gbogbo làálàá àti wàhálà tó ṣe kó tó òní nánàkúnà òní gbé gbalẹ̀ àgbèrè lọ òní gbé gbalẹ̀ ọtí òní gbé gbalẹ̀ tó ti ráàtà tọ́mọ fi rọ́ọ̀sì mú ó rí pé tí o wúlò fún wọn. àpò fún yẹn ọba lọ ó lè sí ní ṣe máa búkú àwọn àti àtàwọn rádaràdà kan pẹ̀lú owó nígbà bá ti kóra ma lọ́wọ́ torí ẹ̀ Islam ọkọ wa ìkàtìsẹ́ káà náà gbìyànjú ká wá tiwa nítorí pé nínú kó ń gbìyànjú ọ̀n wá tiẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run bá ti bá ní fàlùbáríkà sí. àwọn sàhábà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam àpèjúwe rere ń bẹ lára wọn. gbàgbà ṣe hijira láti Makka wá sí Madina anabi sallallahu alayhi wa sallam ó sì wọn lọ mọ ẹyà ara ó sọ wọn dọ mọ ẹyà ara wọn. yóò mọ ẹnìkan nínú ẹni tó wá láti Makka yóò pa pọ̀ pẹ̀lú ẹnìkan lọ ntí wọn bá ní tó lé ti ran ọmọ ìyá rẹ yìí lọ́wọ́ bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa ọkọ abdulrahman ibn awf ọkọ akọkọ lẹnìkan nínú àwọn ansar ọlẹsì dọmọ ìyá ara yín tọ ọkùnrin yẹn ọwọ awo gbogbo nǹkan tó ní ó pín sí méjì méjì méjì méjì méjì méjì ó ní kí baba abdulrahman ibn awf káwọn náà kó kàn bẹ àti pé ìyàwó méjì ní òun kọ kó tún fẹ́ kàn bẹ̀ nígbà tá a ti ṣe gbogbo ẹ̀ tá a ti pín méjì méjì méjì méjì àwọn tún kọ́ ìyàwó lẹ̀. Abdulrahman ibn Awf nígbà tẹ́mi ti òkú bí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lónìí tẹ́kẹ́ bára bára bára bára bára yìí náà ni Abdulrahman ibn bọ́ ni ọlọ́wọ́ bọ́ bọ́ palibarika yóò fi ìbùkún sí dúkìá rẹ̀ àti ilé rẹ̀ mi ìfẹ́ kankan nínú gbogbo wọ́n máa na n'ọjà hàn wọn náà ń bá ń rà ní bá ń tà ní bá ń rà ní bá ń tà ká sùn ká jí ọjọ́ ń gorí ọjọ́ òsùn gorí òsùn kò dìnnà ọ̀dọ̀ kan náà tó lówó ju gbogbo màdínà. àkàràmọ̀ fún mi lọ ara tí islam pa wa nù islam ọ̀kọ́ wa tẹ́wọ́ báyìí àbùkù ní islam kà nítorí pé ìsàlẹ̀ nísàlẹ̀ lọ́wọ́ òkè ni nana ti sọ pé aliyadu lọ́ọ̀lìyà xeyirun min aliyadu sufla anabi lọ́wọ́ ti ń bẹ lókè ó lóore dè tọ́wọ́ àtàlẹ̀ lọ ṣé òkè lẹ́yìn fẹ́ kọ́ wọ́n yán máa wà ní àbísàlẹ̀ ọdájú pé gbogbo onílàákà òkè ní fẹ́ kọ́ wọ́n máa òkè lọ́wọ́ afúnni gbé ìsàlẹ̀ nísàlẹ̀ lọ́wọ́ olùgbà máa wà torí ẹ̀. láwùjọ wa lónìí àwọn àtàkàtà ti wọ́bẹ̀ gán tí o sì máa bàyàn lọ́kàjẹ́ àwọn àdúgbò kan wà tẹ́tẹ́tẹ́ bá ti páàkì mọ́tò bí àbí mọ́ṣínì àwọn kò ti dàgbò yín bàbá ẹran mi lọ́yẹ́ dákọ̀ ẹsẹ̀ kí nìkan àwọn mọ́tò wọ́n lọ háyọ̀ ọmọ ṣe bára wọ́n lọ gbé àwọn ọmọ ọlọ́mọ tó ẹgbọ́tọ̀ lè ayé àwọn bóyá five hundred ní lójúmọ́ òun wà tó lè ti pa tálà kàkàtà àwọn míín jókòó sẹ́nu báńkì báńkì báńkì báńkì wọ́n mọ̀ pé bọ́ọ̀ bá kówó wá ọwọ́ agbowó ni wọ́n yẹ sẹ́ńtì rò lè ńgbà tí wọ́n jáde tọ bóyá òrówó gbà bóyá orí gbà lórí máa bàbá ẹ sàánú mi kìíní kan màmá ẹ dákun ẹ má fi mí lẹ̀ báyìí ní sì tún ọ tí wọn bá pariwo ó lé o ibi tí nàìjíríà lè lé lónìí ó lè jẹ́ kó lè náà ni àìmọye gbọ́mọgbọ́mọ ti ń ṣèṣe wèrè tí ọmọ dẹ ma wọn sáwò sí íńtàdínlẹ́kẹ ó dé lọ ọdọdọ ya alágbára ó ní ẹ bá ń tó fífí náírà ṣé wèrè sí lélẹ́yìí wọn kò ṣogbo wọn kò ṣogbo ó ní ẹ ẹsọ mi lòbù ó ṣe mọ̀ pé ọ̀nà òṣogbo ni lòbù gbèrè sí ni. ẹ̀rọ pẹ́pẹ́ lè bá ló jẹ́ ọmọ gbé ọ̀dájú pé ń dẹ̀ máa ní wèé ṣe wọn náà yóò jókòó lẹ́nu báńkì yóò lẹ́nu ọ yóò gbà yọ wọn náà yà tètè tẹsẹ̀ ọba tún pé ń tẹ̀lé ọgbẹ́ ọjà máa ó lé o. ọ̀fara máa àwọn nítorí ìdí inú sí islam sọ pé tí aláìní bá wà tó sì lágbára láti ṣiṣẹ́ kọ́mọ̀gbàgbà láti nítorí pé islam ọ̀kẹ́kẹ́ mi wó kú torí pé tí èèyàn bá ti fi ẹfún mi ẹfún mi ẹfún mi kọ́ra sínsìn rẹ ní fún ọkàn ní fẹ́ ṣiṣẹ́ mà torí ẹ̀ lẹ́sìn ráhùn bára yẹn ẹrẹ lomi ẹ̀yọ́ tó máa wò látòkè sílẹ̀ pé kí ló ṣe kí ló ṣe tẹ́lẹ̀ náà nígbà pọ̀ ṣe ọkàn ló kù ọkàn ló kù bí wọn bá fún ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún àpò pẹ̀lú gbọlọ tó bá tún jí lọ́la ìdí rẹ̀ yóò tún gbà lọ ibi ebi ìdí bá rà náà lọ sí ẹgbẹ̀rún àpò lánàá kí ló ń túmọ̀ tó wọn ò rí pa lónìí torí ẹ ìsìláàmù tẹ ẹ bá lágbára tẹ ẹ lè ti ṣiṣẹ́ ẹ má gbà ní ọ̀gàgà bó tilẹ̀ jẹ́ pé ìmáàmù Abu Hanifa rahimahullah àti ìmáàmù Malik àwọn ní ah kọ́lá kó ti kọ́ lágbára náà tí wọ́n bá fún nínú rẹ̀ náà kò tún burú nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam àdéhùn yẹn gangan sẹ́yìn fi sẹ̀rí bó ti ṣe wá nìyí wọn làwọn èèyàn méjì kan wá bá nàbì sallallahu alaihi wasallam wọn á tọrọ pé kànáàbì ò fáwọn nínú owó zakat ànábì bá wò wọn látòkè délẹ̀ ìgbà tó wò wọn délẹ̀ ó wá rí i pé ẹni méjì tó ní agbára ni wọn wọn lè ti sẹ ànábì wá ní tó bá idha shi'tuma a'taytukuma tó bá wù yín màá fún yín lówó zakat o wala hadda fiha li ghaniyyin wala li faqirin muqtadir ó tilẹ̀ jẹ́ pé olówó nípìn nínú zakat aláìní tó náà ní agbára tó lè fi tó lè fi wówó tiẹ̀ òun nípìn nínú ẹ̀ àmọ́ tó bá wù yín mo lè fún yín nù ẹ̀ tàwọn wá nígbà tí a lè fi ní tó bá wù yín mo lè fún yín bẹ́ẹ̀. Ah, kò sí tó burú ká tún fún wọn náà ṣùgbọ́n ìtọ́ da àti nípa ọmọ ṣèké ni wọn máa gbà. irú ẹ̀jọ̀ máa já kí ìtara ẹ̀yẹ́ máa wọ àwùjọ wa yìí ibi tẹ́tì rí pẹ́ ní àwọn èèyàn ń kú. nísìnyí iṣẹ́ kan bẹ tẹ́fẹ́ bẹ alágbàtì ẹnìkan sì ń bẹ lọ́dọ̀ yín lásìkò tẹ́fẹ́ bẹ alágbàtì ariwo ti ń pa ni pé òun ò ní tó wọn jẹ òun ò ní tó wọn fi bọ́yàwó ó ti ẹ̀ ti sóhùn. ɛsi wo ɛri ke yɛ ikun bɛ la pari ise tɛtɛ alagbate na ŋun buka da egun oni ɔwa ma ba yin se idunadura pɛlu alagbate ike ka kalagbate ɔgbɛgbɛrun mɛwàá mana alagbate ni a ite nbɛnbɛ na ɔda gbɛgbɛrun méjì la ɔda gbɛgbɛrun mɛdógún alagbate ti wa gba a iwɔ tɔnba tɔnba wa na ite títí wọ́n bá ṣe haramu ṣébí ariwo tó padé bẹ̀ náà ní pé wò ó ní o sì lágbára tó lè fi sẹ́yìn ẹ mọ̀ ọ̀gá ah, ọlọ́mọdé wọn rápadà sí ibú ọlọ́wọ́ agbáde lọ́wọ́ máa sá òkiri lọ ọ̀húnmílá ọ̀húnmílá táwọn yẹn bá káyà mẹ́tì ẹ̀sìn ni kí wọ́n pè yàn ṣe à ṣe ọlọ́ kò burúkú ọkọ̀ mẹ́tì gbé ju pọ́ kò burú kébi ọkọ ọyọ lójú kò burú àmọ́ ó burú kò ń ṣiṣẹ́ láàrínlá ìlọ̀wọ̀ ẹ̀rí pé àwùjọ ti bàjẹ́ àwùjọ ti bàjẹ́ torí ẹ̀ làwọn olùmọ̀ ẹ̀ sọ pé kò sí bí iṣẹ́ òsè kéré tó tí ò ní jẹ́ nǹkan àpọ́nlé lójú gbogbo àwọn onílàkàyè wèrè èèyàn ni ó déjì pé ọbọ̀ kó ń ṣiṣẹ́ ọjọ́ mọ̀ pé babalágbádá bọ́rọ̀ rẹ tún ti dà ní ó di báwò. orí dáadáa náà ni mo wà á sẹ́kì máa lọ jáde ní àbí bàbára ni lọ gbé tí bá ti ṣe ọlọ́run lọ́ mọ iye èèyàn tó fi lágbájá tó fi sí yìí tó halal kí ni ọ̀wá mẹ́mi má tètè mí náà ẹ ká kíyè sára bá ti wa ó kú وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله جدي أبا في زكاتي تاسيتوري الله إن تابع فمي زكاة بيلو قال عليه إيلو لام أول ما الإسلام وصيكين أن تابع فمي زكاة nítorí ẹ̀ka fún ní owó tó ṣe pé yóò tó ná títí ẹ̀mí owó tí ó tó bọ̀ títí ẹ̀mí lówó tọ̀lẹ̀ tọ́ fún a gbọdọ fún lé sí ní tí ọ̀nà títí ọdún mi nítorí pé kí ni wọ́n ní zakati tẹ́lí yẹn ọdọọdún ló máa ń wá kìí sosoosù kìí sọ́ọ̀sì ọ̀fẹ́ a sì ti rírò àwọn ẹni tá ní zakati wípé bó tilẹ̀ jẹ́ pé nínú àwọn oríṣi méjèèjì ẹnìkan ẹnì kejì ò tiẹ̀ ní rárá rárá rárá kò sì lè ṣiṣẹ́ kan kò ní ṣẹ́ kan. tó àwọn tó rí bẹ́ẹ̀ ní tó súnmọ́ ọ̀nà nípa àwọn tó máa retí zakati ni. sámọ̀bà wa fojú wọn sọ́nà kásìkò tó tó wọn ní ká fún wọn zakati tí ó tó wọn á jẹ títí ọdún tí ń bọ̀. wọ́n ní torí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí imaamu Bukhari gbà jáde tó gbé jáde oníkanna yàtẹ̀bìsọ lè àhìlẹ́yìn kóò tẹ̀sẹ̀lẹ̀tẹ̀ wọn ló ń jẹ sí àwọn ará ilé rẹ ọ̀sẹ̀ fọdún kan ló máa ń tẹ̀lé jọ sílẹ̀ tòdáwà náà bá wa yọ zakati fáláìní àti rí aláìní kìí ṣerú àwa o aláìní kan sọ kìí ṣerú àwa ma àti gẹ̀ẹ́tẹ̀ lónìí so aláìní kò ní kankan rárá kò ní tẹ̀ kankan rárá bó ní bó kò lè tó rárá rárá so èrò eléyìí wọ́n ní ká fún ní tí ọ̀nà títí ọdún kan nítorí pé zakati tún wà fi ní ọdọọdún lé ìtọ́kọ́jú yàtọ̀ sí zakati nǹkan kó eléyìí tó ti bá ti kéré rẹ̀ ìgbà náà láàmú ayọ eléyìí tó túmọ̀ sí pé ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ fi ń yọ yẹn ó níjà àtúnṣe pèsè ẹni tó fún ní two thousand náà máa ná dọdún tí ń bọ̀ two thousand ó fi fẹ̀yìn wálẹ̀ so ó túmọ̀ sí pé ó kù díẹ̀ káàtó nígbà tá a ti mọ̀ pé aláìní lélẹ́yìí òun náà lọ́mọ ó níyàwó kò sì sínú làákàyè kọ́ ọmọ sọ pé ó ní wọn náà tún fẹ́ yàwó ó ní òun tún bímọ àkórí ẹ̀ dàrú ni àwọ̀ àìní kò pé kọ́ ọmọ níyàwó àìní kò pé kọ́ ọmọ bímọ nítorí pé ọlọ́wọ́n bá ti kọ́ àkọọ́lẹ̀ sí kálukú náà ẹ̀ tó lè ṣẹlẹ̀ lágboolé wọn lọ́la ṣùgbọ́n ọ̀rọ̀ tòmí tá à ń sọ yìí òun náà ní gbọ́wọ́ à ń pè ń tọ́ ẹ káràn lọ. ẹ̀yin tí wàá rí pàtó òun àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ owó tí wọ́n lè máa ná láti fi bọ́ra wọn lóṣooṣù ó jẹ́ bíi five five thousand. tó àwa ò five thousand lọ́nà méjìlá ó jẹ́ sixty thousand. àwọn olùmọ́ni iye owó tó tó bọ́ fọ́dún kan àtàwọn tó náà ń bọ̀ ẹlẹ́fù tó bá dé sixty thousand ẹ gbọ́dọ̀ fún lé sixty náà lẹ́fù. eléyìí tó túmọ̀ sí pé alihamudulilayi bébí bá ti kú lọ́rọ̀ rẹ̀ ìwọ̀n bá ní. tẹ́nìkan bá fún tẹ́nìkan tó fún tẹ́nìkan tó fún tẹ́nìkan tó fún orí di púpọ̀ nù adúgbò ẹ̀fọ́ náà kò sí ìgbà tó burú bẹ́ẹ̀. ṣùgbọ́n èèyàn kan tí ó bá fún kọ́ mọ́ fún ju nítorí lè ná fọ́dún kan lọ. bẹ́ẹ̀ni mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ọgọ́rùn-ún bá wá fún alihamudulilayi lẹ́mọ̀ pé nínú pé tó náà ní pọ̀ lónà oṣù tí máa ronú kí ló lè ṣe tó ní o fi padà tún dẹni tí ń yọ zakat tí wọn ò ní máa yọ fún ma à ń dín aláìní kùnú. ìlànà tí Islam gbé wá kò sí ìlànà kátọ́mì èèyàn kọ̀ọ̀kan lọ gbé kalẹ̀ tó lè dúró lẹ́gẹ̀ẹ́ rẹ̀ ẹ rí i pé àwọn ìjọba wa lóríṣiríṣi wọn máa gbé kínní kan kalẹ̀ pé poverty eradication project táwọn fẹ́ kásẹ̀ àìnílẹ̀ tí wọ́n rí ká wọ́n rí ká nígbà tó mú ten thousand tó fún yàn kí ló lè sí kí ló lè sí o tún fi sí déédéé ìgbà tó fẹ́ lọ́ọ́ máa dìbò yẹyẹ kí ló lè sí so ẹnìkan wọ́n jẹ́ ẹni kó wọ́n gba ten thousand ó bá di seven kí ló dé wọ́n lọ sanwó orí bẹ́ẹ̀ náà so islam ní islam mú wá kò síre gúnnú ẹ̀ islam ò ní fọ́n torí kó fẹ́ gbà nǹkan míì lọ́wọ́ rẹ̀ kí ni islam fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀dídá ìsú islam ní kó máa fọ́n zakatun kí ni islam ní kò sí kó dúró islam rẹ̀ ní kó máa ya kèfèrí àmọ́ kó máa lọ tún pẹ́pẹ́ nìkan ọmọ lọ fọ́n kàkà kílẹ̀sì rẹ̀ níjojúmọ́ pé ẹ̀sìn àná o ẹ̀sìn ìjẹta o ẹ̀sìn kìíní kan òun náà ń bọ́ wàhálà lọ́rùn ara rẹ̀ nígbà tó yọ kàtà òní ọmọ dúpẹ́ fọlọ́ fóun rẹ̀ nígbà nítorí di eléyìí á fún lóde wọn ẹni tó lè náà jẹun fọdún kan àti òun àtàwọn ọmọ rẹ̀ tó àtúnṣe táwọn olówó ṣe ní nípa zaka tuntun lọ yéé ṣe pé ká máa fún naira hundred hundred naira láti wo pé fámìlì rẹ̀ ní ìsìn aláìní la mọ̀ kí ló lè jẹ fọdún kan kí ló sì lè jẹ fọdún kan kí yọ máa jẹ adìẹ ah, yọ máa jẹ kìnnì ká a yẹni pé bí bí yọ máa jẹ bà yọ máa jẹ àmàlàǹgbà mi sọ yọ máa fi bí pàmò yọ máa fi pẹ̀lú ẹ̀ torí pé lẹ́kù tó ń wà nísìn lẹ́kù pé afẹ́gbẹ́mì roni lẹ́kù pé afẹ́gbẹ́mì roni tó lọ́n bá padà gbàdúrà òun náà padà lè di ẹni tó kọjá lẹ́kù yàn àmọ́ bá ti bá zero rẹ̀ nù nísìn nígbà tá a pàtàkì náà olùmọ̀ọ́sẹ̀ sọ àmọ́ kò ní irinṣẹ́ wọ́n ní ká fún lówó tí ó tó láti ra irinṣẹ́ o lọ́nà tó ti pé tó náà bá ti ní irinṣẹ́ o òbúkátà ká fún zàtà tìmọ̀láyé ṣùgbọ́n owó làwọn kò fún òkè ṣe irinṣẹ́ láti fún á kówó fún àmọ́ àlebá dámọ̀ràn kí àtẹ ah, bá lo owó yìí lápèjúwe láti fi ra irinṣẹ́ tó kẹ́yìn náà fi lè dá dúró yọ̀ pọ̀ tó wọ́n ní tábà ṣe bẹ́ẹ̀ ọ̀dà. akọ́rọ́mọkùnmọ́ lọ́wọ́. Umar radiyallahu anhu ọ̀pàtà màkà Ọ wa o ó ní ìdá a'taytum faghnu ìdá a'taytum faghnu tẹ́ ẹ bá fún ẹnìkan zakat ẹ fún zakat tó ní o fi rọrọ̀ tẹ́ ẹ bá fún yẹn zakat ẹ fún zakat tí o fi fún wọn gba zakati ń bí ọwọ́ hundred yóò tún hundred padà ẹ̀yin wá fún tó jèrè mu bẹ́ẹ̀ bá fún yẹn zakati ẹ fún zakati lọ́nà Islam fẹ́ di aláìní kù ní so ẹ má fún ní zakati tó tún débi pa náà nígbà tó náà Islam kò fojú sí nítorí wà lọ́dọ̀ ọlọ́run ló náà fojú sí kọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa kó bá wa tún àwùjọ wa yìí àìní ọlọ́run kọ́ kakó láwùjọ wa níní alálùbáríkà ọlọ́run bá kó fi dípò rẹ̀ ọlọ́run kọ́ bá wa rọ àwọn olówó wa láti máa ṣe tọ́lọ́run fi pa wọn láti kọ́ rọ àwọn mẹ̀kúnnù nù wa láti lè mójútó tí ó sáwọn náà láǹfààní láyé àtàkùn yá ọlọ́run bá kó jẹ́ kí àwọn ẹni tó ní kó wọn máa ṣàánú aláìní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 وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وسلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين اللهم